ojúmọ́ ire tún ti mọ́ wa lẹ́ni o ẹ̀yin bẹ́ẹ̀ ni tún báyìí lóníkànmọ́ tún wa ṣe ìfà lóníkànmọ́ fàámúra bọ́jọ́ bá yọ akànrí bòrùn bá yọ akàtàrí ẹ̀wú kí mo ṣe kì í ṣe má là fẹ́ ká báyìí láyé fẹ́nà ojúmọ́ ire tún mọ́ wa o ojúmọ́ owó ojúmọ́ ọ̀la ló mọ́ wa láàárọ̀ ọjọ́ tìní ẹ̀ lágbára àtàṣẹ lẹ́dùnmárì gbogbo àdáwọlé wa òní ò mọ̀ yọrí sí rere torí pé ojúmọ́ ire ní mẹ́là mọ̀sàkàràbà ọmọ irin fọgùn lálọ́ ojúmọ́ ire ló mọ́ wa láàárọ̀ tòní ẹ káàbọ̀ sórí ètò àtàtà ojúmọ́ ire tọjọ́ ṣẹ́gun ẹ lágbára àti àṣẹlẹ́dùmarè àwọn ṣẹ́gun ọ̀tá o àwọn rẹ̀yìn Odi. adédè adéyè ló kọ tèmi ọmọ wọn nílùú ọdí ọmọ ìyẹ̀rú ọ̀kẹ́ ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ abisijó kọ ẹja káàdì fákàfìkì báyìí ó lọ́rọ̀ ọ̀fà ìjàkẹ́ ìjàkẹ́ lọ́jà ọlọ́fà lẹ́yìn ọlọ́run oṣù jùlá oṣooju porónú kò ìbáṣojú ọlọ́fà ìbálà wọn lórí ètò yìí ètò ojúmọ́ ire lọ́jọ́ tèmi káàbù kí ó gbọ́ ẹ̀kọ́ lè jọra wọn torí pé láàrẹ́bùrẹ́ ní tiwa ìkan ò gbọ́dọ̀ jù kan bá a ti ń lọ láti gbà í wá àti wò lọ́tún wò lọ́sì ó yẹ ká dé àwọn ibì kan bàbá ní pé a fẹ́ ṣe kó dáa torí pé òòṣà tá a bá ń ṣe nínú ilé ẹni bàbá ń lé ọmọ ẹni ń bẹ̀ òòṣà náà ní pẹ́ parun ní ìdí èyí rẹ̀ o tètòtò ni ó tún fi ní tọ̀tọ̀ tí ó yàtọ̀ torí pé ọlọ́tọ̀ ló ń tòun ọ̀tọ̀ ọ̀tọ̀ ń tọ́lú ọ̀tọ̀ntọ̀lù wò ọ̀tọ̀ntọ̀lù tọ̀lù wọn ó tún gbé wá lórí ètò lẹ́nìí náà àwọn ibìkan tó jẹ́ pé a tún gbà wọlé fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà torí pé ọdún àwọn ọ̀dọ́ la ń gbala lọ lónìí o àti gbá àwọn bàbá bàbá wa àti gbá àwọn ìyá ìyá wa láti rí dájú pé orílẹ̀-èdè nàìjíríà tẹ̀síwájú náà ni gẹ́gẹ́ bí ìṣe mi àti lórí ètò yìí ṣùgbọ́n tọjọ́ tòní ẹjẹ́ àlọ́ọ̀dù àwọn ọ̀dọ́ yìí náà ibo gangan ni bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ àti wípé kí gangan náà lè ṣe láti mọ orílẹ̀-èdè yìí kó dùn kó ní gbẹ́gbọ́nú kó tẹ̀síwájú ẹ̀yìn ṣe é ṣe àwọn kìnìún náà ń fa kiri sí i àbáwọn tán mú ẹ ní kété kan kó ní àwọn orin kórè náà tún gbọ́ ìkọ́ <laughs> ó mọ̀ ga o ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ ó fa kò bó òkun rẹ̀ yọ ó ní jọ òun bá bá rí àwọn orin agbórin inú owó mọ̀dùn akọ̀gbọ́n ń bẹ̀ ǹjẹ́ àrùn lórin gbọ́ kí inú owó dùn kákọ́gbọ́n láwọn sáà tá a wà yìí hmm. ẹ̀yìn bàbá fẹ́ sọ̀rọ̀ kan pa orílẹ̀-èdè nàìjíríà àfi ká lọ wọ àwọn orin Sọ̀ní Adé àbí ká wá ti Síkírù Àyìndé Barrister àbálọ̀ àìlákọ̀ọ́lẹ́tì àbí Ebenezer Obey àbí Fatai Rolling Dollar Fẹlá Adékúnlápó Kútì ó dà kí làwọn ọmọ igangan kí náà ń kọ fún wa nísìnyí àti pé àwọn tó wá jẹ́ ọ̀gọ̀rọ̀ dọ́là ń gbà yìí ibo ni bàtà ti ta wọ́n lẹ́sẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí náà fẹ́ kíjọba kó ṣe fún wọn àti wípé kí làwọn gbèsè gangan táwọn gangan lè gbé láti rí dájú pé ipò tí wọ́n wà yìí kan sún kúrò ń bẹ̀ youth are leaders of tomorrow bá a ti sọ bá a ti gbọ́ láti gbà ìwánu kí ni àwọn ọ̀dọ́ langba yìí ní láti ṣe láti di olórí lẹ́yìn wa ọ̀la ìdí èyí rẹ o tí mo fi wọ ìgboro lọ tí mo ju àwọ̀ sódò tí mo sì gbé ẹja ńlá torí pé ọdún kan tí ó ní e, àfojúsùn tó dáńtọ́ nípa bó gangan ni ọjọ́ iwájú ṣe gbọdọ̀ dá ni bàbá wa fẹ́ sọ̀rọ̀ tá a sì fẹ́ ṣe àpèjúwe fún àwọn ọ̀dọ́ tó kù ẹ̀rí pé àfi ẹni tí ó ní àfojúsùn tí ó lè fi àkàwé tiẹ̀ tí ó fi yé àwọn tó kù lóòótọ́ lè mọ́ ti ìdókè níbi tí àwọn míín wà ṣùgbọ́n ó ń gbé ìgbésẹ̀ bóò ní ìgbésẹ̀ ìṣerí kí ni àwọn kọ́nù ń kọ́họ àti pé kí ni àwọn ìrètí ọ̀dọ́làǹgbà làlejò mi lénìí adẹ́rìnpòṣónú ni ó sì jẹ́ ẹnìkan tó fẹ́ràn orílẹ̀-èdè púpọ̀ torí ẹ̀ mo fi ní pé ó dáa Kúnlé Adéṣọ̀kan mọ̀ bọ̀ lórí ètò lọ́jọ́ tòní àlejò mi mo dákọ̀ yìí ọ̀gbẹ́ni Kúnlé Adéṣọ̀kan ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ bóò ni. dáadáa ń sà. ṣé ọdẹ odò bí. ṣé ara ń le Ọlọ́run ṣé bá ń ká àwọn ara le dáadáa. a kí gbogbo ojú tó ń wò wá o se dáadáa la bá yín nàìjíríà yóò dà o. àmì àmì àṣẹ Èdùmàrè yóò dà ẹ bá ń gbóhùn sókè dáadáa ẹ̀yin ẹ jẹ́ n kọ́kọ́ báyìí bí Instagram ẹ máa ń dá oríṣiríṣi àwọn àrà ń bẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ó dà mú láti bí kí ni e, bí do mi ti ma ní ìpèníjà mi sì lè hmm. sẹ́ pé mo ti ní ìpèníjà bọ̀ hmm. nítorí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Hmm. nǹkan tá a lè sọ lórí ọ̀rọ̀ nàìjíríà ni pé èèyàn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ máa dóyí pé ẹnìkan kó máa wojú ẹnìkan yí pé ẹnìkan ni o ṣe nǹkan fún ẹ ìwọ gan gbọ́dọ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ dìde wọ́n ní ọmọ tó bá ṣe pa ìyá rẹ̀ ń gbé ah, ah, tí ọ̀dọ̀ bá wà tí ó bá ń jókòó tẹtẹrẹ àbí mm. tó ń wòye pé ṣé ọ̀nà ibi kan àbí tó ń ranjú mọ́ nǹkan mm. kan nǹkan tó tàn sánsan mm, tí kò máa wòye pé ah jẹ́ kémi náà bẹ̀rẹ̀ láti ibì kan ṣùgbọ́n tó kàn ń wòye pé à eléyìí ń gun mọ́tò eléyìí ń ṣe gbá eléyìí ń ṣe àwọn tó jẹ́ pé ìyẹn ló ranjú mọ́ tí ò ranjú mọ́ yí pé bó o lèmi gan ṣe lè mú agbárí wá bó o mo ṣe lè ṣe nǹkan tí àwọn èèyàn ó dẹ̀ tẹ̀wọ́ gbà tí màá jẹ́ àwòkọ́ṣe fún àwọn èèyàn. Mm. láwùjọ. Mm. àwòkọ́ṣe ni Kúnlé ọmọ Adésọ̀kan lórí ẹ̀rọ ayélujára Instagram jẹ́ kí ló gbé yín dìde kí ló ta yín dì kán tẹ́ fi wò pé àfikẹ́yìn náà mọ̀ wá nǹkan kan ṣe gẹ́gẹ́ bí ọ̀dọ́ tẹ́ fi wò pé ọmọ èmi náà wọn cháchẹ́ ni. <laughs> ibi tí mo ti bẹ̀rẹ̀ kì í ṣe adẹ́ǹpọ̀ṣọ́nù gangan ló gbé mi dé mm. ni mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ láti ibi eré orí ìtàgé Mm, mm. nígbà tí mo parí secondary school mm. eh, mo wà nílé fúngbà díẹ̀ nítorí eh, business dádì mi kò ṣe ó yẹ kí n bí mo ṣe parí secondary ó yẹ kí n tẹ̀síwájú so nígbà tí mo wá wà nílé mi nǹkan mọ̀ ọ́n pẹ́ yẹn mo kàn ṣáà rí i pé acting wù mí tí n bá sùn Hmm. màmá ẹ mọ ṣeré lójú oorun màmá rí i pé mo wà lórí iṣẹ́ pé láwọn. ṣé ẹ mọ bá àwọn ará yòókè lọ ṣeré já. àwọn ará kí lè pè. ẹ pé àwọn bí àwọn ará mọ́níyà lọ́dọ̀ yìí ṣé ẹ mọ bá àwọn ará bọ̀lété ṣé ẹ mọ bá wọn ṣeré nítàgé lójú oorun. so mo ṣáà rí pé mo máa ń wà lórí iṣẹ́ pẹ̀lú àwọn ìràwọ̀ hmm. wọ́n wò ìgbà lójú ah, àlá lójú àlá hmm, gbogbo ọkàn mi náà ti bá ń ronú ó máa ń ṣe mí wípé ah, kí n ṣáà lọ darapọ̀ máwọn òṣèré so bí mo ṣe gbégbèṣẹ́ nìyẹn mo mo wá ẹni tí mo lè join hmm. mi rí hmm. so mo ìjọ kan wá wà mo wá ń wo fíìmù kan àwọn fíìmù Abẹ́òkúta yẹn hmm. so ibẹ̀ mo wá ti rí nọ́mbà ẹnìkan tí wọ́n ń pè ní Siro Túndé Ṣóbáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí Siro so mo wá pè wọ́n jọ yẹn bí mo ṣe pè wọ́n sọ pé nǹkan báyìí nǹkan báyìí ìgbésẹ̀ báyìí máa gbé kó tó di pé mo lè darapọ̀ máwọn Abẹ́òkúta wọn dẹ̀ wà èmi wà nìbàdàn mi mọ̀ nǹkan bí mo ṣe gbéra gánjọ́ yẹn lé láti ìbàdàn láti ìbàdàn abẹ́òkúta yá mo gbé eh, mo dé eh, eh, abẹ́òkúta <laughs> láì dàgbé fẹ́ nìkan fọ́n lé jọ yẹn bí mo ṣe débẹ̀ mo rí wọn nígbà tá a yẹn lọ lójú ọ̀nà nítorí èmi mo ṣe wà yìí mi lè sẹ́ pé ọmọ bọ̀tí ni mí but hmm. àwọn òbí wa wọn máa ń mójútó wa hmm. kì í ṣe pé wàá ṣeré lọ ilé kejì hmm. àbí wàá ṣeré lọ ilé kẹta wa yóò wá dalẹ̀ ayé òtí sú ah, kì í ṣe pé ọmọ inú gate ni mi o ṣùgbọ́n àmójútó tó péye wà tó péye wà Hmm. a gbọ́dọ̀ máa ṣeré káàkiri ṣeré jáde anyhow hmm. so mi ń ṣe ẹnìkan tó máa ń rìn káàkiri níjọ tí mo travel yẹn mo ṣáà ń wé pé ìgbà wa látò débi tá à ń lọ nítorí hmm. mi ẹṣẹ tó máa ń káàkiri nígbà tí mo ṣáà dé Abẹ́òkúta mo ti ń wòye pé ṣé Benin ti wá máa kọ́ṣẹ́ tíátà báyìí láti odidi Ìbàdàn ibẹ̀ yẹn jù nà sí ọ̀dọ̀ wa so nígbà tí mo ṣáà bá wọn sọ̀rọ̀ mo ṣe wọ́n ní màá sanwó fọ́ọ̀mù mo sanwó fọ́ọ̀mù so wọ́n wá ní màmá wá sí rí àzá lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ wọ́n á sọ fún ẹ pé. Ah, ìbàdàn lèmi ń gbé o ìbàdàn mo máa ń gbé hmm. ibi tí mo sì ń wò yìí ó jìnnà wọ́n wá sọ fún mi ńgbà yẹn Túndé Ṣóbáyọ̀ sí o so wọ́n á sọ fún mi ńgbà yẹn pé àwọn tó wá láti ibi tó jìnnà sọ́dọ̀ mi ó tún wà ó tún wà hmm. wọ́n ń wá. pé téèyàn bá fẹ́ ṣe èèyàn gbọ́dọ̀ farajìn ni mo ṣe gbọ́ yẹn báyìí. tẹ wá máa ń lọ ẹ máa ń lọ láti ìbàdàn lọ abẹ́òkúta. ọjọ́ kan lẹ fi ń lọ. dóò ó yẹ kó jẹ́ wednesday àti sunday Hmm. but mo ń lọ Wednesday lásán nítorí owó mọ́tò náà. ẹ ẹ náà ibi mo fẹ́ gbà lọ́nu ẹ eh, gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ṣẹ̀ parí ìgbà wo lẹ parí secondary school ọdún wo nu. twenty thirteen. two thousand and thirteen ẹ eh, ọjọ́ ti ta sí díẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ṣẹ̀ parí ilé ìwé ńgbà ẹ̀ tí ìníṣẹ́ kankan tẹ̀ ń ṣe ta ní sàtìlẹ́yìn fún yín sáwọn òbí yín ṣé wọ́n fọwọ́ sí àwọn tẹ̀ ń ṣe. àwọn òbí mi ò ṣe ẹ̀kọ́kọ́ mọ́ but mo hmm. nẹ́gbọ́n kan tó máa ń hmm. fún mi yí pé ah, ọmọ yóò tí ì mọ nǹkan tó yẹ mo sì fẹ́ mo sì fẹ́ lọ school sí hmm. but wọ́n fún mi yí pé nígbà tí mi ti rí àwọn result mi hmm. wọ́n máa ń fún mi lówó so hmm. owó yẹn lè máa ń lò tí mo fi máa ń wọ mọ́tò lọ nígbà tó wá ṣe díẹ̀ ẹ̀gbọ́n mi yẹn travel out nígbà tí wọ́n travel out kò wá sí kò sówó kò sí ẹ̀ ọwọ́ tí mo ti máa tí mo ti lè máa gbowó mọ́ so nígbà tí ó wá di ọjọ́ kan mo wá ń gbọ́ program kan nígbà àwọn lágbo òṣèré náà ni wọ́n wá ní ká pè wọlé wípé kí yá fi jẹ̀bùn. Hmm. so mo kàn pè wọlé mi mọ wẹ́ẹ̀bù tán sọ gan tó bí mo ṣe pè wọlé báyìí wọ́n bá ní ẹ̀ ká mọ̀ bọ̀ wípé mo ti gba ẹ̀bùn láti lọ kọ́ láti lọ mọ̀ nípa tíátà lọ́fẹ̀ẹ́ hmm. lọ́dọ̀ Òjó Pawugo ní Razakọlá Ìwọlá bí mo ṣe wá gbọ́ ráìsì àbí owó lèmi wò pé abẹ́ jẹ ló mo ṣáà lọ sọ́dọ̀ ẹni yẹn pìrìsẹ́ńtà yẹn mo gba fọ́ọ̀mù jẹ́ mo fíìlì fọ́ọ̀mù wọ́n ní hmm. kí n mú lọ sọ́dọ̀ òjò pagogo mo lọ mú bá wọn wọn béèrè tí mò ń ṣe mo ní mi tí ní nǹkan kan tí mò ń ṣe wọn sọ pé mo lè bẹ̀ yín pé ṣùgbọ́n ẹni tí yóò bá ṣe tíátà Ìbàdàn làwọn wà ń tiẹ́ Ìbàdàn wọn wà hmm. wọ́n ní ẹni tí ó bá ṣe tíátà yóò ní ìrọ̀rí o hmm. wọ́n dẹ̀ ní téèyàn bá ti kọjú mọ́ṣẹ́ yìí kò sí pé mo tún fẹ́ lọ ṣe nǹkan mi ibi tó bá fẹ́ kọ́ṣẹ́ ó fẹ́ kan kọjú mọ́. ẹ wá kọ bó o wá ẹ ti ṣe orí orí ìtàgé báyìí. mo ti mo ti ń ṣe orí orí ìtàgé hmm. ibi hmm. tó kù sí ni ní twenty seventeen hmm. ni wọ́n sọ yìí pé àwa náà ti tó dá dúró ní àwa group tá a jọ débẹ̀ nígbà yẹn ni pé ká ṣe graduation so nígbà tí ó di ọ̀rọ̀ graduation ó di pé ká lọ mú wá so kò wá sówó mo wá wà ń lé but mí pé ẹni tó ti ń ṣe nǹkan ó wá máa ń wù mí láti act hmm. mo kàn ṣáà mú fóònù mi jọ kan mo wá record mo kàn sọ̀rọ̀ sí fídíò yẹn a parí àwẹ̀ ńgbà yẹn ni agbàwẹ̀ hmm. tán mo wá mú fídíò mo wá ń jẹ àgbàdo wá ní àwẹ̀ ti tán o kíní kan mo wá ń jàgbẹ̀ mo wá di effect sí fídíò yẹn mo wá rí i pé gbogbo àwọn wo fídíò yẹn wọ́n pè mí pé ah báwo ló ṣe ṣe kíní yìí hmm. báwo ìgbà tí mò ń sọ yìí gan instagram àwọn celeb instagram kò tíì sí kò tíì pọ̀ but èmi ò múra sí ń gbà yẹn. lọ́dà ẹ ṣeun àlejò wa ẹ já wo àwọn ọ̀dọ́ láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé ẹyin bíi kọ́sà máa wá fẹsẹ̀ gbálẹ̀ kí àìkán máa mu àwọn oògùn olóró wọn máa fagbó fa gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ń ṣe káàkiri kí ló tẹ̀yìn èèyàn láàyò pé àfikẹ́ gbéra yín dìde kẹ́yìn gangan sì dádúró ni àti pé kí ni yóò jẹ́ mọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ táwọn náà tún lọ ṣe yàmàyàmà kiri. ṣe rí ibì kan ló ti mọ wọn ní okùn ó níbi tí wọn ti ń fà á bọ so ṣe rí àwọn ọ̀dọ́ tó ń ṣe rádaràda káàkiri yìí hmm. bóyá kí n sọ rí pé ṣe rí n tó pọ̀ jù hmm. ní gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ọ̀dọ́ ń fagbó ni ọ̀dọ́ ń mutí ni hmm. ọmọge ya ó ń sì náà wọ́n ń wọṣọ tí ò tí tí ò da wọ́n ń wọ káàkiri mo lè ní àtọ̀dọ̀ òbí ló ti wọ́ wá Hmm. ọwọ́ tó ní kálukú bá fi mú ọmọ rẹ̀ hmm. wọ́n ní ilé la ti ń kọ́ ẹ̀sọ́ òde ọwọ́ tó ń kálukú bá fi mọ́ mẹ́ bí mo hmm. ṣe wà yìí dáàdì mi ò lè gba kí obìnrin kankan tó jẹ́ ọmọ wọn kó wọ ṣòkòtò mo ò lè gbà lọ́dọ̀ tí wọn táwọn ti fẹ́ lóde wọn mọ̀ pé láti fi ṣòkòtò ó lè di pé kinní kan yóò bá ní rágìn sí nìkan ọ̀gbìn kan tátà gìn sí o tó mu ọtí àbí tó mu gbó nígbà tí ìyá bá jáde kúrò nílé láti àárọ̀ tí mm. bàbá náà jáde bàbá mi gan fẹ́ kan mu igbó tẹ̀ ń sọ yìí so nígbà tí ọmọ bá rí i pé bàbá bàbá òun ló kún mu kínní tó mu ti yí ogó ọ̀bẹ́ẹ̀dì yóò lọ bí igbó ni <laughs> á lọ bí igbó ni mm, so mm. àmọ̀ràn mi fún wọn ni pé kí wọ́n jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀ kí wọ́n dá omi ńlá kaná kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n yé ṣe nǹkan tí ó bà ọjọ́ ọ̀la wọn jẹ́ tí wọn ò lè rí nǹkan kan wípé wọ́n fẹ́ kọ rẹ́kọ̀dù yẹn tí kò lè hmm. wọn ò lè rí nǹkan rí kọ́ bẹ́ẹ̀ yìí pé láti ibẹ̀ yẹn láti yìí pé ẹnì kó wà dúró yìí pé òun fẹ́ ṣé àwòkọ́sí ẹni tó ń mutí hmm. ni àwòkọ́sí gidi tó yẹ kí ẹni tó bá ń bọ̀ níwájú tó ń bọ̀ lẹ́yìn tí ó máa wù. lọ́dà ẹ̀yìn àlejò wa rèé Kúnlé Adésọ̀kan mo kì í ẹ kú ohun ẹ̀yìn ibi tá a yà lọ ní sáà tá a wà yé ibìkan tó ṣe kókó tó ṣe pàtàkì nítorí pé ó yẹ ká mójú lébẹ̀ ètò ẹ̀kọ́ àti bí bọ́mọdé bá ń ṣe irú nǹkan tẹ́ ń ṣe yìí bó lẹ́ ṣe kó pọ̀ ṣùgbọ́n ẹjẹ́ àdókè lọ́hùn tá a bá padà dé ojúmọ́ re ó ń lètò ètò lójúmọ́ re ẹ àlejò mi bẹ́ẹ̀ lé agodo ètò ojúmọ́ re yóò tẹ̀síwájú ẹ kú kalẹ̀.